eléyìí ni ìtẹ̀síwájú àlàyé àwọn ahadith tó wà nínú ìwé two golden hadith from the messenger of Allah tí abdulmalik mujahid tó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé jáde lónìí hadith ẹlẹ́kẹtàdínláàádọ́ta hadith number forty seven ọ̀làgbéyẹ̀wò hadith náà lọ pé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé. ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله حديثنا لو ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزه وما تواضع أحد لله إلا رفعه الله حديثنا لك فيه ما نقصت صدقة من مال وما زاد الله عبدا بعفو إلا عزا وما تواضع أحد لله إلا رفعه الله ìtumọ̀ حديثنا náà ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam hadith náà wà ní sahih muslim hadith number two thousand five hundred and eighty-eight inshallah ta'ala ìtumọ̀ rẹ̀ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ wípé máa na kọsọ́t sọ́dàkọ́tún min maalin sọ́dàkọ́tún ọrẹ títà kan sọ́dàkọ́ ìyẹn ni ọ̀rẹ́ àtinúwà tí ọlọ́run máa lè kí ọlá tó pa wá láṣẹ rẹ̀ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam náà sì ṣàlàyé sọ́dà kọ̀tùn ọrẹ títà kan náà náà kọ̀ sọ kò lè dínkù mímálé hmm? sọ́dà kọ̀tùn máa náà sọ mímálé astafula máa náà kọ̀ sọ sọ́dà kọ̀tùn mímálé masha Allah ó ní. ma nakosot min maalin pé ṣe ká tún nìyẹn ma nakosot min maalin kò ní dínkù nínú dúkìá bó ti wulẹ̀ kó kéré mà dúkìá kankan ma nakosot kò ní dínkù sọ́dà kọ̀tún nítorí wípé kíni nítorí pé à ń tọrẹ ìtumọ̀ rẹ̀ ni pé ọrẹ títa ma nakosot min maalin kò ní dín dúkìá inshallah ta'ala yorùbá àgbékalẹ̀ rẹ̀ yorùbá nù. sọ́dà cotton ọrẹ títa máa ń kò lè dínkù mímọ́ inú dúkìá rárá. wà máa abidan bí afuwin máa abidan ní kún fún ẹrú kan tàbí kò ní ẹrú bí afwin pẹ̀lú ìṣàmójúkúrò ìlà ìzan àyàfi iyì wà mẹ́tàwá àdọ́ àhàdùn lìlá ẹnikẹ́ni ò sì ní tẹríba nítorí ìtọ́lọ́hún ìlà rọ́fà Allah àyàfi pé Allah Ta'ala yóò gbéga ìtumọ̀ hadith náà lẹ́ẹ̀kan sí máa nakọ́sọ́dá kọ́tún min mali sọ́dàkọ̀tún ọ̀rẹ́ títa máa na kọ̀sọ̀t kò lè dín kankan kù mí máa lé nínú dúkìá bó ti wulẹ̀ kó ma. wà á máa ń záàdà lọ́hùn abidan bí afuwin ìlà ìzà wà àti pé máa záàdà lọ́hùn abidan ẹlẹ́dàá wa Allahu ta'ala kò ní lé nkankan kún fún ẹrú sìn bí afuwin pẹ̀lú kò sàmójúkú ìlà ìzà àyàfi pé yóò lékún nínú iyì ni. wà á máa tàwa àdọ̀ àhàdùn ẹnikẹ́ni ò sì ní tẹríba lílá nítorí ìtọ́lọ́hún ìlà àyàfi rọ́fà Allah pé Allah máa gbéga àlàyé àdìsí náà àwọn ẹ̀kọ́ pọ̀ nínú àdìsí àkọ́kọ́ ẹ̀kọ́ tá a rí kọ́ ńbẹ̀ ó ní pé nǹkan kan bẹ́ẹ̀ tá à ń pè ní sọ́dàkọ̀ kí là ń pè ní sọ́dàkọ̀ sọ́dàkọ̀ ní ìran kan nínú àwọn ètò ìnáwó nínú nafakọ́ọ̀tì nínú ṣẹ̀ríà Islam. No àwọn ọ̀nà tá a máa ń gbà ná dúkìá nínú ó pọ̀ ní zakat ọ̀kan ní sọ́dàkọ́ ọ̀kan ní hibba ọ̀kan ní hadiya àtàbẹ̀bẹ̀ lọ àdọ́nà òun náà wà bẹ́ẹ̀ hmm? ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n sọ́dàkọ́ tún tí wọ́n sọ yìí ọ̀rẹ́ àtinúwà wọ́n wá alẹ́ ìsàmínà ló wà jìbà òun èsì ọ̀ràn ṣùgbọ́n pa amara biha ash-shari walakin ala wajhi ghayri ilzam ọlọ́run ọba ló pa á láṣẹ ṣùgbọ́n kì í ṣe àṣẹ ọ̀ràn yẹn gbẹdẹgbọ̀n láàkín ṣùgbọ́n ò tó ń ti bẹ́ẹ̀ ó ṣe wá lójú kòkòrò gan-an nítorí àwọn àǹfààní tó wà ń bẹ àti ká ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́yìn ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ọrẹ òun náà ni pé máa lé èèyàn kún nínú dúkìá a sì máa jẹ́ kí ọjọ́ kí ẹ̀mí èèyàn kò tún gùn lórí ilẹ̀ a sì máa pa oró náà jahannama ó máa ń ṣokùnfà mọ̀ wọ̀ náà a ti kà sẹ́yìn ní ìtàkùnnáàrà ìtàkùnnáàrà wàlá òbí ara yín níbi iná bó tilẹ̀ jẹ́ ni. awẹ òbí kan tàbí ẹ̀là òbí mo ṣàlàyé ìjọ yẹn bá bàbá ṣe ń tu kọ́lọ́n kó bá ní ṣàforíjì fún àwọn bàbá tí wọ́n ti lọ torí pé ẹni rè ni wọ́n insha Allah ta'ala ṣùgbọ́n bó tiẹ̀ ṣe dábínú ìyẹn ni date half of it kẹlà sí méjì kẹ fún yàn tó náà sọ́dá kọ́ ó máa ń jí gàgà èèyàn bíi náà ó máa ń ṣokùnfà kéèyàn máa wọ̀ náà ẹ̀ tó bá ń tọrẹ ànábì wa ń sọ bí pé iṣẹ́ àgbẹ̀tẹ̀yàn bá ń tọrẹ tó ń náwó sọ́dákọ̀ṣà lọ́rọ̀ kan nǹkan kan wà pé kéèyàn máa náwó kéèyàn máa tọrẹ àtinúwà kò fínúfíndọ̀ ṣe látọ̀dọ̀ ara rẹ̀ o lè má ṣe ibi owó ní lọ́wọ́ rẹ̀ ó lè má nà dúkìá ní lọ́dọ̀ rẹ̀ bóyá gbẹ̀ ní owó iṣu àbóyá àgbàdo àbí nǹkan kan ló ṣàkórè lóko àbí ibẹ̀ pẹ̀lú kásílẹ̀ àbágbọ̀n tàbí oníṣẹ́ ọwọ́ ni tàbí. Tabi oríṣiríṣi àbágbẹ̀ tí èsì tọlọ́gbìn tó jẹ́ àgbẹ̀ ẹlẹ́ran àwọn ewúrẹ́ nílé àwọn àgùntàn ni àwọn àgbò ni ni hmm, àti nǹkan ẹni tó jẹ́ oníṣòwò owó nílẹ̀ ẹni tí ń tajà náà nǹkan tó ń ta náà tó ló wà lọ ó lè má nà ó lè má fún ọyàn ó ọyàn sí torí pé ló ní dúkìá kí ni wọ́n máa ń fà tí èèyàn fi nífẹ̀ẹ́ náà ó ní pé èèyàn máa bẹ̀rù pé nínà yóò dínkù fún àpẹẹrẹ téèyàn bá mú one million naira téèyàn bá fi ilẹ̀ báyìí téèyàn bá yọ one naira kúrò ní one million kì í ṣe one million mọ́ thousand ni yóò máa jẹ́ yóò máa jẹ́ nine hundred and ninety nine thousand nine hundred and ninety nine naira kì í ṣe one kì í ṣe million mọ́ èèyàn kúrò láwùjọ mílíọ̀nù àná ìbẹ̀rù pé kíní yìí yóò o dínkù yìí kò ní jẹ́ ká fẹ́ ná nínú rẹ̀ wa muhammad sallallahu alayhi ali sallam hadisi wa ń jẹ́ kó yà pé lóòótọ́ nígbà tá a mú one naira kúrò million tí o jẹ́ million mọ́ lójú tiwa lárúkú dín anábì ní máa ná kọ́sọ́ sọ́dákọ́ tó mi máa lè ìtọ́rẹ àánú tó ṣe yẹn ò lè dín kankan kù ní owó ẹ̀ kò lè kò lè sọ ọ́ dẹdun arìnlẹ̀ bó ti ma kò sì lè sọ ọ́ di aláìní kò lè sọ ẹni tí ń táwọ́ náà kò lè jẹ́ kó di ẹni tí ń tàràkà bẹ́ẹ̀ ni kò lè sọ ọ́ di ẹni ò ní tẹnu kò lè jẹ́ pé ìjẹ́ ó padà di nira fún tó bá ṣẹlẹ̀ sí èèyàn nǹkan ló yá bóyá àdánwò látọ̀dọ̀ ṣùgbọ́n pé ta òun ló sọ ọ́ àbí ló sọ tàbí ló sọ ọ́ di tálákà tàbí ló jẹ́ kí ìnira ó bọ̀ nídìí iná àti lílo rárá ànábì ni máa ná kọ sọdakọtún mímà lè ọrẹ títà sọdakọ ṣíṣe kò ní dín dúkìá kù eléyìí kájẹ kò lọ yọ lóyè àkọlé méje fún àpẹẹrẹ èèyàn wá fẹ́ yọ kan tọrọ ń bẹ ṣe pé mẹ́fà ló kù nínú làákàyọ mẹ́fà mọ ló kù ànábì ni kò lè dín nǹkan kù lójú tiẹ̀ lórí bẹ́ẹ̀ sọ́dàkọ̀rọ̀ sùn ànábì kìí sì sọ̀rọ̀ fẹ́ lọ. wà máa yá ń pẹ̀kú ànilẹ̀ hawa ti sọ fún àánú Suratu Najm. ọlọ́run ní òjíṣẹ́ kìí sọ̀rọ̀ fẹ́ lọ. in huwa illa wahyu ha ntọ́lọ̀ ní kò sọ ló ń sọ yẹn. torí náà ẹ̀kọ́ ẹlẹ́kẹta ni pé àdínkù dúkìá wa látara ọrẹ títà ìbẹ̀rù yẹn ó mú kúrò pátápátá wípé àṣé akíkọ̀tà ní ti pàápàá gangan ọrẹ títà kò dín dúkìá wa kù àṣà ó rí bẹ́ẹ̀ lójú wa ni àṣà ìtọ́nù wa máa gbé àwòrán ìwá láti fi dẹ́rù bàá ká má bàa tọrẹ ẹ̀kọ́ lọ́n sọ ní Kùránà pé ọlọ́ni àṣà ìtọ́n yàrá ìdòhùn bìlfàkìrì ó ń dẹ́rù òṣì bá àwọn ènìyàn ìbẹ̀rù òṣì yìí òun ò ní jẹ́ kí wọ́n ṣe sọ́dàkọ̀ kàkà kí wọ́n ṣe sọ́dàkọ̀ kí ni wọ́n máa ṣe wọ́n tún máa kó ọrọ̀ jọ ni wọ́n tún máa kó ọrọ̀ jọ ni wọ́n máa kó ọrọ̀ jọ ni ó sì ní ṣe sọ́dàkọ̀ wọn ò ní tọrẹ ṣùgbọ́n òun ẹ̀lẹ́ náà náà pa ò àwọn tí ò sí ẹ̀sìn fún wọ́n lè ra ọtí ẹyọ kan báyìí wọ́n lè ra ní thirty thousand naira wọ́n lè ra ní fifty thousand naira wọ́n lè ra ní hundred thousand naira níbi tójú tí wàá tó kódà wọ́n lè ra ní two hundred thousand two fifty ìgò ọtí kan ìgò ọtí kan wọ́n lè ra ṣùgbọ́n o láti wá fi owó tó fi ràgó ọtí kan kí ètò rẹ̀ wà láì kò ní ọtí ẹlẹ́rìn dòdò tó ṣe pé àmọ́ rà ní àádọ́ta náírà fifty náírà láwọn ààyè ibòmíì tóun ti ń lọ ń ṣe fàájì tó ti lọ ń ṣe tó ti lọ ń tura ẹgbẹ̀rún kan ni wọ́n ń ta one thousand naira tó bá wà níta àti fi fifty naira ń tọrẹ yóò ní lára yúròpù dínkù àmọ́ ó lè ra oní one thousand naira fúnra ara rẹ̀ tó bá lọ bí fàájì ilé ìwà fáwọn tó ń ṣe fàájì dáadáa kọ́lọ́n kó tọ gbogbo wa sọ́nà kọ́lọ́n kò fi ẹ̀sìn rọ̀ wá lọ́rùn kọ́lọ́n kí ó yí wa lọ́kàn padà sí dáadáa torí pé anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ pé ọkàn ìmọ̀ ènìyàn ń bẹ níbi ọmọ níka ọlọ́run méjì ó máa ń yí bó ṣe wù tànàmì fi ní allahumma ya musarrif al-qulub sarrif qulubana ala ta'atik wọ́n ló ń yí ọkàn bá ní yí ọkàn wá sójú ọ̀nà rẹ̀ ẹ̀kọ́ tá a tún rí kọ́ ń bẹ̀rẹ̀ ni pé ara mùsùlùmí kò sí nínú ẹ̀kọ́ ẹ̀sìn wa ká sọ pé ọlọ́run ó kò sí inú ẹlòmíràn ah ó mà ti fún mi lówó mi ọlọ́run mà ti bá ń kó sí inú ọlọ́run kì í kó sí ìyànnú ọ̀ nínú Islam àwọn ọ̀nà ni wọ́n gbé ọ̀rọ̀ yìí jáde nínú ọlọ́run máa yí ìyàn lọ́kàn padà ni torí pé ìkápá ní ọkàn wa wà bìyàdì ṣe tó bá ti yí ọkàn wa padà síbi dáadáa ó tàn ṣùgbọ́n pọ́lọ́n kó sí ìyànà rárá nu ṣẹ̀rẹ́ islam ọlọ́run kì í kó sí ìyànà kò sí alhaulol nínú ṣẹ̀rẹ́ islam àwọn nasara wọn máa ń sọ bẹ́ẹ̀ pọ́lọ́pọ́ mùsùlùmí náà ní bá wọn sọ ẹ mọ̀jẹ̀ ká sọ bẹ́ẹ̀ mọ̀ kó bá mu ẹ̀ṣẹ̀ ni kí la ń ṣàlàyé lọ òun náà ni wípé àwọn tó ń ṣe fàájì dáadáa mùsùlùmí náà làwọn tá à ń sọ yìí o ṣùgbọ́n àwọn àtàwọn nasara máa ń ṣe ẹlòmíì nídìí fàájì tó lọ ṣe àwọn ọ̀rẹ́ tí wọ́n jọ wà ń bẹ̀ àwọn ọtí tí ò ní kí wọ́n fún wọn wàláì àti àwọn assorted suya tí ó jẹ tàbí àwọn ẹja tútù tí ó jẹ ń bẹ̀ ó lè ná one million níjókòó ẹ̀ kan ó lè ná two ó lè ná three ó lè ná five million níjókòó ẹ̀ kan ṣùgbọ́n àti wọ́n á ṣe sọ́dákọ̀ fún àwọn tọ́lọ́ ní ká ṣe fún òun náà làwọn aláìní àtàwọn tálákà àwọn olóṣì àtàwọn tálákà àtàwọn aláìní àtàwọn ọmọ òrukàn sọdákọ one thousand naira yóò sì ní lára láti ṣe inú tẹ́ṣù àṣẹ ìtọ́n tó máa ń lò láti má fi jẹ́ kó rọ̀ wá lọ́rùn láti ṣe sọdákọ ni pé yóò fi sí wa lẹ́mìí pé ó ń tàn owó yẹn máa ń dín kù ṣùgbọ́n lásìkò tó lọ bá a ná owó níbi tó ti lọ ṣe fàájì àṣẹ ìtọ́nà á ní jayé orí ẹ̀ ayé yìí náà kú àní wá jẹ ìyọkan lọ hmm? yóò mọ ṣàlàyé fún bẹ́ẹ̀ pé wàá jáyé o hmm? àwọn tó jáyé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ torí náà jáyé orí ẹ̀ o ò níwájú ẹ̀ kan lọ torí kí la ṣe ń ṣiṣẹ́ torí fàájì ni torí ìgbádùn ni wà lè yóò gbèsè lẹ́mí lásìkò yẹn kò wá ní ronú pé gbogbo ètò òun ṣe náà wọ́n tán kí kí àwọn kú yóò ní à ah, ọmọkùnrin bá ṣiṣẹ́ ó yẹ kó jáyé ṣùgbọ́n láti wá aṣẹ sọ́dákọ̀ kékeré yóò ní lára àṣetán ní kọ́lọ́n kò tún gbogbo wa ṣe láti náwó fẹ́lẹ́rẹ́ lágbo bí ọ̀rọ̀ tá a fa kan sún láwọn tá à ń pèlè lérí àwọn ìsalárí àwọn gan ló ń ṣiṣẹ́ torí ó ń ṣe wàhálà ìwọ lálẹ́ ló ń ṣeré tó ń kówó fún láti fowó mọ́ e, eré lórí láti tú owó ẹlòmíì àmọ́ bọ́ǹdù owó one one thousand naira lọ́nà ọgọ́rùn-ún tó wà ń bẹ̀ ẹ mọ̀ iye one hundred thousand naira nù ní bọ́ǹdù kan yóò sì fà á jára yóò sì tù sí eléré lórí jù rúrúrú mùsùlùmí làwọn tá à ń sọ yìí àsọ̀rọ̀ kẹfìrí o àsọ̀rọ̀ nasara o àsọ̀rọ̀ yehudi o àsọ̀rọ̀ àwọn mùṣírikò ni yóò tù sí eléré lórí ó lè wá já bọ́ǹdù bíi márùn bá wọn ẹni tó jẹ́ host tá a máa ń pè celebrant ẹni tó ń ṣe nǹkan yóò fún lówó yóò tó wọn jáwó yẹn lé lórí tó bá ń jó àmọ́ o ẹnìkan bá ní bọ̀dá bóyá ẹ̀gbọ́n rẹ̀ ni ẹjọ́ òun ten thousand naira láṣẹ ní ten thousand owó nìyẹn ẹ kan yọlé kalẹ̀ so wàláì ṣàìtàn ní jẹ́kọ̀ fún nítorí náà àwa gan fúnra wa a ní bùkátà sí ká máa bẹ̀ lọ kó dá ọjọ́ kó má jẹ́ kí ẹ ṣàìtàn ọkàn wa gbámọ́ kó fúnra ara

lóòótọ́ èèyàn mú nǹkan mẹ́wàá wà àmú márùn-ún àfitọ́ rẹ̀ ń mélòó ló márùn-ún ìní àwọn ẹ̀rí ni ìyẹn ní físíkà tí wọ́n fojú rí ṣùgbọ́n lọ́ọ̀ ní òtẹ́kù bọ́lọ̀ bá sì ti sọ̀rọ̀ òdodo ni kò lè yéèyàn àfi tó náà bá fi yéèyàn kò tẹ́kù torí pé tí wọ́n ṣe yẹn mọ́ gbàgbé torí pé lómìnira ẹ̀rùn táṣẹ̀ ṣàlàyé bò ní òṣèdínkù alẹ́lẹ́ akọ̀lì ó ìlọ́po mẹ́wàá ló gbà lórí nǹkan ẹyọ kan tó fi tọrẹ ìtumọ̀ rẹ̀ ni pé o fi nǹkan mẹ́wàá lẹ̀ báyìí o wá mú márùn-ún rẹ̀ fi tọrẹ sí ọ̀pẹ márùn-ún ló kù dínkù lójú tiẹ̀ ṣùgbọ́n ànábì ní ó kéré jù lórí ẹyọ kọ̀ọ̀kan nu márùn tó fi yẹn mẹ́wàá ni káwá sọ pé ètò kéré jù ní ọlọ́run fún ọ yóò jẹ mẹ́wàá lọ́nà márùn ó mélòó ó àádọ́ta fifty so nígbà tí wọ́n kó nǹkan mẹ́wàá lẹ̀ ten ó fi five ó fi tọrọ five ló kù ọlọ́run ó wàá fi fifty ó kéré jù ni mo sọ ọ́ torí pé tí kùránì sọ yìí pé láti mẹ́wàá ó kéré jù títí dórí seven hundred ọgọ́rùn-ún méjì títí lọ sí lọ́pọ̀ ètí òtí ẹ̀ ló ń kà tá a lè sọ yẹ ṣé ó wá dínkù ní àbólé wàláì ó lè ní ó lè ní ọlọ́run bá yóò ṣàánú wa torí náà lójú tiwa lórí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ àwọn mathematics eh, ìṣirò tí wọ́n bá sọ yìí pé seven minus ten nínú méje ká yọ mẹ́wàá kúrò kí lèyìn ó sọ yẹn ni kò ṣeé ṣe mẹ́wàá ò ṣe yọnu méje gbèkó torí pé tá a bá ti ka méje kú ń yóò tún kú mẹ́ta ń bo láti rí àwọn máa ṣe ní kò ṣeé ṣe seven minus ten seven minus ten seven minus ten wọ́n sọ wọn pé minus three lánsá ó lánsá téèyàn bá wá kẹ́kọ̀ọ́ ìṣirò kò yé èèyàn torí pé ìgbà wà primary school tí wọ́n sọ fún wa ní impossible a lọ ya wọn àmì kan wọn ànú la ya wọn tún wá sọ wọn àpò di ten fún àpẹẹrẹ nígbà tá à ń kọ́ tens and units ìdí àtẹ̀yọ mo fẹ́ ká fọkàn sí kíní dáadáa o mo wò pé àrùn àwọn àwọn nǹkan kéékèèké ló máa ń jẹ́ kọ́rọ̀ èèyàn dáadáa ẹ jẹ́ ká jọ wò tens and units wọ́n kọ ten minus three ìsàlẹ̀ àwa ní zero minus three á impossible nínú zero odo káyọ̀ ẹ̀ta ní òṣìṣẹ́ ni ẹ lọ yá one níbi under tens ẹyọ kan tá a wà ń taba ti àwọn àlótún ti di ten àpò lẹyọ kan ṣe lè di mẹ́wàá ẹ̀kọ́ ni ó wà á kọ́ wa pé this is ten units ẹyọ kọ̀ọ̀kan tó rí ń di mẹ́wàá mẹ́wàá ni ẹni tí ò bá wà lẹ́kọ̀ọ́ téèyàn bá lòun yá fún àpẹẹrẹ under tens tí wọ́n bá kọ three sílẹ̀ tá a bá ya ẹyọ kan bí okùn two ẹyọ kan tá a yá yẹn wọ́n wà tó ló jẹ́ ten two tó kù yẹn wọ́n lò jẹ́ twenty ẹni tí ò bá wà lẹ́kọ̀ọ́ yóò wà ní à ṣe bí two three ni wọ́n kọ ìbáwò ló ṣe jẹ́ thirty wọ́n á ní ah it is ten unit tó bá jẹ́ hundred ni wọ́n kọ three sí ó ti di kíni ó ti di three hundred tó bá jẹ́ hundred thousand ó ti di three thousand níyẹn yóò àmọ́ wò pé ààbò ah, ló ṣe rí bẹ́ẹ̀ ẹ̀kọ́ táwa ni ló jẹ́ kó yẹ wa bẹ́ẹ̀ náà ni sharia islam nígbà tá a ti wá lẹ́kọ̀ọ́ ní ìsìn pàànàbí sallallahu alaihi wasallam kò ní í dín ọ̀rẹ́ kù wàláì kò ní í dínkù kí ni pírátíkà rẹ̀ òní pé ẹyọ kọ̀ọ̀kan tí wọ́n fi ń tọrẹ yẹn ìlọ́po lọ́po rẹ̀ ni Allah ó fi rọ́pò fún wa ó wá kéré jù times ten ni ìtumọ̀ rẹ̀ ń pé tó bá fi one thousand tọrẹ ó kéré jù ten thousand lọ́lọ́run ó dá padà fún yín alàlẹ́ àkọ́lé nìyẹn títí lọ sí seven hundred thousand àti ìlọ́po tó tún jù bẹ́ẹ̀ lọ. wà á máa záàdà lọ́wọ́ abidan bíi afwin òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam sọ pé ọlọ́run ò ní lé ẹrú kan kún níbi ìṣàmójúkúrò ìlà àìsàn ẹni tó bá ṣàmójúkúrò fún òyàn ọlọ́run wà á lékún ní ìyì izan nínú túmọ̀ izu òun náà ni iyì ọ̀nà hmm? nínú rẹ̀ náà ni ìborí torí pé al-aziz min maani adalis wa gọ́ọ̀lìbù anamri òun náà ni kéyìn ó ní borí kéyìn ó jẹjà ọlọ́run láyé ṣàánú wa torí náà ẹ jẹ́ ká máa ṣàmójúkúrò fáwọn èèyàn ẹlòmíín ẹsẹ̀ tí wọ́n ti ṣẹ̀ látògún ọdún yóò lóun ti ṣàmójúkúrò tí nǹkan mìíràn bá tún ṣẹlẹ̀ yóò tún lọ máa sọ́nà èèyàn ti lọ ṣàmójúkúrò kọ́lọ́hún lè ṣàmójúkúrò fún wọn ẹ̀ríkọ́ ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àdúrà tó kọ́ wa tá a máa ṣe ní òru Laylatul Qadri ó ní Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni Allahumma ìrẹ́ Allah tààrà ti gbọ́ Allahumma ìtumọ̀ ẹni yá Allah ìrẹ́ Allah innaka afuwun alámójúkúrò ni ọ tuhibbul afwa ó máa ń nífẹ̀ẹ́ sí ìṣàmójúkúrò fàáfù wá ní ìṣàmójúkúrò fèmí náà ìgbà tó fẹ́ kọ́ lọ ń ṣàmójúkúrò fún ọ ìwọ náà ṣàmójúkúrò fáwọn èèyàn tó bá ti ń ṣàmójúkúrò fáwọn èèyàn ọlọ́run wà máa lé ọkún ní kíni nínú iyì ó máa níyì láwùjọ ó máa níyì lọ́dọ̀ ọmọ èèyàn àtọ̀dọ̀ ọlọ́run fúnra ara rẹ̀ gángan àti lọ́dọ̀ àwọn ìdátọ́lọ́run bẹ̀rẹ̀ látòrí àwọn màláìka ó máa jẹ́ ẹni àgbéga lọ́dọ̀ Allahu Ta'ala fúnra rẹ̀ gangan àti lọ́dọ̀ àmàlẹ́kà àti gbogbo ẹ̀dá kan lọ́ọ̀dá ó mọ̀ jẹ́ ni tí ó máa borí wà máa ẹnikẹ́ni ò wá ní tẹríba ẹnikẹ́ni ò ní tẹríba nítorí àyàfi gbéga ẹ̀kọ́ wà ń bí òun náà ni kí ni ìdàkejì ìtẹríba òun náà ni tán ìgbéraga àti ìjọra ẹni lójú wọ́n yàtọ̀ síra wa o n tá n pè ní ìgbéraga ó ní kéèyàn ó máa ní àdìsọ́kàn wípé èèyàn ńlá lòun tóbi àti pé òun ju gbogbo àwọn èèyàn lọ àti pé òun ní ọlá ju àwọn èèyàn lọ hmm? anahu nafsa yóò máa wò ó mẹ́mẹ́ pò mọ̀ tóbi o wà á ná ọkọ náà òun ju àwọn èèyàn lọ wà á ná lahu fadlan alim òun sì ní ọlá òun àwọn èèyàn lọ ìyẹn là ń pè ní gbéraga wàlẹ̀ ìjáàb awìlẹ̀ òjìbó ń pè ní ìjọra ni à ń yàrá lé kéèyàn wo iṣẹ́ tó ṣe nú ẹ̀mí fáyọ̀ òjìbó yóò wọ̀yẹ̀stàzìmọ̀hù wọ̀yẹ̀stàkṣìrọ̀hù ó ń tọ̀ hmm, ọ́n yóò wá máa gbé iṣẹ́ yẹn tóbi mo rò pé díẹ̀ ní tí wọ́n ń ṣàlàyé ní ṣókí ṣáà nítorí àsìkò ni pé ìgbéraga ń tiẹ̀ ọ́n inú ẹ̀mí ni máa wà ìgbéraga òun ni pé kéèyàn máa wọ́pọ̀ ju gbogbo èèyàn lọ òun lọ́lá jù wọn nípò jù wọn lọ ṣùgbọ́n ìjọra ẹni lójú ni kéèyàn máa wò pé iṣẹ́ tóun ṣe yìí áá ó kọjá abẹ́ bíi aláǹgbá tó jábọ́ torí bọ́ látara ògiri tàbárágí tó wá ṣe orí báyìí pé yẹ òun náà try òun gbìyànjú <laughs> ó jẹ́ ìtàn kan tí wọ́n sọ nípa aláǹgbá gbọ́n tá à ń ṣàlàyé ń bẹ̀ náà ni wípé kéèyàn máa wo pé òun lòun máa ń ṣèjú àwọn èèyàn lọ hmm? ọlọ́run kò ṣàánú wa nítorí náà àwọn afáà sheikh taimin rahimahullah rahmatan wasi'a ó ní al-ijabu yakunu fil amal ìjọra ẹni lójú inú iṣẹ́ lòun wà wàlẹ́kẹ́dẹ́rú yakunu fi nafsi ìgbéraga inú ẹ̀mí lòun wà ní tiẹ̀ ṣùgbọ́n ní kìlá huma kólókún mọ̀tòmọ́ọ̀mù ìwà burúkú níwà tí ò dáa ni ó wá ń ṣàlàyé fún wa pé tá à ń pè ní gbéraga náà wà ní ìran méjì ni ó kí búrọ̀ alẹ́lẹ́ hákí kéèyàn ṣe gbéraga níbi òdodo wà kí búrọ̀ alẹ́lẹ́ họ́lùkì àbí kéèyàn ṣe gbéra sáwọn èèyàn wọ́n ní tí wọ́n ń pè ní gbéraga tó jẹ́ méjèèjì yìí Anabi wa muhammadu sallallahu alaihi wa sallam ti ṣàlàyé rẹ̀ nínú àdísì ó ní alikiburu bátọrù ìhàkí wà gọ́mùtù náàsì ó ní tí wọ́n ń pè ní ìgbéraga ó ní bátọrù ìhàkí kéèyàn kọ òdodo kéèyàn gbé òdodo jùlẹ̀ wà gọ́mùtù náàsì àti kéèyàn máa fojú kéré àwọn èèyàn kéèyàn máa fojú rí náà àwọn ènìyàn kéèyàn máa ní àkàsí àwọn èèyàn máa wọ́n bí ẹni lẹ́lẹ̀ òun ni ìgbéraga alákọ̀ọ́kọ́ òun ni kíkọ òdodo sílẹ̀ gbígbé òdodo jù sílẹ̀ látara àgbéraga àti kéèyàn máa máa fojú kéré àwọn èèyàn kéèyàn máa máa fojú rí náà àwọn èèyàn kéèyàn máa wò wọ́n bíi lọ ní gbogbo ọba bó ti rí nìyẹn ọlọ́run bá yóò ṣàánú wa nítorí náà ànábi tí èèyàn kò sí tọ́lọ́run ó ṣèjú pé ọlọ́run ọba ó gbé ohun tọ̀hún náà ga ọlọ́run ó gbé yín tán ga hmm? wọ́n béèrè lọ́wọ́ tá a bá béèrè wọ́n yẹn ṣé kò fẹ́ mi mú wa ó ní kí ilà lè rọ́jò lè má da tààrọ̀ náà wọ́n sọ fún kí lórí bò làwọn èèyàn ṣe jẹ́ kí lórí sí wọn bò ní àwọn èèyàn ṣe rí lọ́dọ̀ tiẹ̀ ó ní láàárọ̀ ohun ìlà mislalibahud òun ò rí wọn ju bí ẹ̀fọn lọ wọ́n kéré kí ìlànà wọn bá sọ pé innahum la yaronaka illa kana bí wọ́n ṣe ń wò wọ́n pé èèyàn yẹpẹrẹ ni wọ́n bí ẹ̀fọn náà làwọn náà ń wò wọ́n náà kì í yá àwọn onígbèraga ọlọ́mọ ṣe wá lónígbèraga tó rò pé ojú àwọn èèyàn tó kápá sókè àwọn èèyàn wà máa wò bí ẹni kí lẹ́ni ẹni tó fúyẹ́ tó ń gbéra ẹ̀ tó rò pé òun wò àwọn èèyàn wà máa fojú ẹni yẹ̀yẹ́ ẹni kékeré wò òun náà sì ń táwọn èèyàn bá pọn lé pé bàbá kìíní kankan kẹpẹlẹ kò ní pé wọ́n ń òun à ń pè kankan ní ni ní èdè yorùbá pípò ni ṣé ẹ tóbi lẹ tóbi ju gbogbo èèyàn lọ hmm, wọ́n gọ́ lẹ́gọ́ nù yẹn ni pé kò rí sọ fún ni wọn ò ní mọ̀ ó sì sọ fẹ́ lómi ìmọ̀ tààrọ̀ náà kọ́ láàárọ̀ náà sàáàbọ̀ mí ni ó ní mo rí àwọn ènìyàn mí ni àwọn èèyàn wọ̀nyí nípò jù mí lọ innahum yarawnaka a'dama minhum àwọn náà rí ọ̀pọ̀ tóbi jù wọn lọ wa anna laka sha'nan wa mahallan àti pé ìwọ náà nípò tóótọ́ ni téèyàn bá rẹ̀rẹ̀ èèyàn lẹ̀ téèyàn téèyàn téèyàn èèyàn lẹ̀ téèyàn ṣe gbéraga tí òjò rẹ̀ lójú ẹ̀rí fáwọn èèyàn wà máa pọ́nlé lọ́dọ̀ àwọn èèyàn wọn máa wò ẹni títóbi òun làdúrà yìí pé Allahumma kabbirni fi a'yunin nas Allahumma sagbirni fi ayni wa kabbirni fi ayunina ó yẹ káwọn ìṣàdúrà yẹn lọ́pọ̀lọpọ̀ olúwa o sagbirni fi ayni jẹ́ ń kéré lójú ara mi mo jẹ́ ń tóbi lójú ara mi wa kabbirni fi ayunina àmọ́ lójú àwọn èèyàn jẹ́ kí n tóbi ọlọ́run ó ṣàánú wa nítorí náà ìgbéraga ní máa jẹ́ kí ènìyàn tako òdodo kò ní gba òdodo lọ́dọ̀ àwọn ènìyàn tí bá ka ẹlòmíì àti ẹ̀mọ́ sọ̀sọ́ kó sọ̀sọ́ bá ka kùránì fún tí wọ́n ka díìsì fún kò ní gbọ́. wà á lẹ́mọ̀ tó dá yóò ta ilé ìdílé àdílẹ̀ ti nàlẹ́ kìtàbí wà sunnati. ẹrú rẹ̀ àbámi rẹ̀ ni ẹlòmíì á ẹ̀rí wá fún láti inú tíra ọlọ́run àbá àti súnà ànàbì wà yóò kọ́ láhàdà kìtàbù láhàdà ìsúnà tó bal yastamirru ala ra'yi yóò máa orí ìròrí tiẹ̀ náà yóò máa mú wa wà fàhádà raddul haqq eléyìí o ó takò dodo nìyẹn wọlé iyadu billah kọ́lọ́ ńlá wa ìgbéraga ní máa fà tí ẹ̀yẹn ní sọ pé òun náà lè kò ní gbà bí wọ́n sọ fún un hmm? ọlọ́pàá àwọn èèyàn wà bẹ́ẹ̀ ẹlòmíì lè sọ pé ọlọ́run máa tó ń sọ ọlọ́run máa tó ń sọ ọ̀tọ̀ ẹlòmíì máa ń tó ń sọ ní bọ́ńtọ́lọ̀ sọ báwọn bí sọ nìyẹn ni ẹ̀yin lẹ́ẹ̀ máa ń tẹ̀ ń sọ òun tó náà sọ yé òun kọ́lọ̀n kó làwọn àmì wàkàtí ìrùmínà náà sì yẹn tẹ́sìrò lè náà sí i فإذا قال قولا لا يمكن أن يتصحصح عنه ولا رأى الصواب في خلافه ولكن هذا خلاف العقل وخلاف الشرع ọlọ́run ṣàánú wa ṣáà torí àsìkò kọlọ́run kò ṣàánú ẹ jẹ́ kí n sáré mú wa kí n tó kásẹ̀ rẹ̀ àwọn asbabul kibr wọlé àwọn nǹkan tí máa jẹ́ kéèyàn ò jọra èèyàn lójú téèyàn fi ní ríra rẹ̀ lẹ̀ alákọ̀ọ́kọ́ ni àlẹ́ ìmọ̀ téèyàn bá rò pé òun àìsí tó mọ̀ náà ni máa fà tí mọ̀ èèyàn bá tó nǹkan yóò wá máa wo pé òun ló nímọ̀ ju gbogbo èèyàn lọ irú ẹni báyìí yóò máa ní gbéraga yóò máa rò pé òun ju àwọn èèyàn lọ tí wọ́n bá mú òdodo wá fún kò ní ìgbà ọlọ́run kò là àwa náà la ṣe lé àṣẹ ìtọ́n ló fẹ́ bá ṣe rẹ̀ jẹ́ nítorí náà tí èèyàn bá ti rọ aṣiṣẹ́ kan kó tètè dúpẹ́ fọlọ́n pé ọlọ́run ló mà fún òun ṣe táyà bá náà ah, ẹkú iṣẹ́ tó a dúpẹ́ fọlọ́run ọlọ́run ní ká dúpẹ́ fún èèyàn tètè sọ bẹ́ẹ̀ torí kíni kíṣẹ́ ìtọ́n máa lọ kó sí yàn lẹ́mìí kíṣẹ́ yẹn wá jọ yàn lójú kó àròkọ ló ń dájú àwọn èèyàn lọ wàlẹ̀ mẹ́rin tọ́lọ́ bá fún yàn dúkìá àmọ́ mú yàn nígbéraga bóyá o lọ síbi òde kan ó wá rí pé ọkọ̀ tiẹ̀ ló dáa jùlọ níbi odò yẹn gbà tó jáde ó dẹ̀ wá gbádà tí wọ́n ti lọ gbogbo ẹ̀ tó dúró dé tó gbọ́n tó wá wo àwọn agbádá tó wà ń bẹ iṣẹ́ tí wọ́n kó sí tiẹ̀ lójú táwọn yòókù lọ owó gbogbo fìlà tó wà ń bẹ fìlà tiẹ̀ fìlà yẹn kọjá bẹ́ẹ̀ hmm? fìlà àtàtà ló fi sórí ó tún wo bàtà tiẹ̀ bàtà tiẹ̀ ló na táwọn yòókù pa tí yẹn bá ṣọ́ra àṣẹ tó wà fi gbìlàgà sẹ́yìn lọ ìdí nìyẹn tí yẹn bá rẹ lómi ìníjọ́ mi tí yẹn bá lọ òde kan tí yẹn bá rí pé ah, agbádá tiẹ̀ ju tó ń lọ tàbí mọ́tò ọkọ̀ tó gbé wá dájú tí ẹ lọ wá rí pé lẹ́sẹ̀kẹsẹ̀ ìbànújẹ́ òsì bá yẹn nínú aburú tó wà ń bẹ̀nu téèyàn bá wà ń bọ̀ torí ẹ̀yìn ó tún lọ rà mí yà á tẹ́ni ìṣẹ̀lẹ̀ dájú tèmi lọ nítorí náà dúkìá á máa fa ṣùgbọ́n téèyàn bá ti ronú pé ta ló fún mi ọlọ́run ọba ló fún mi kí ló ní kí n fi ṣe oní kí n máa fi ṣe tún lórí ilẹ̀ ni torí náà yóò mú gbéraga kú wà nẹ́sàbù ìran náà máa jẹ́ kéèyàn ní gbéraga bí èèyàn bá jọmọ olówó bóyá bàbá èèyàn bí lọ ní àná àbí mílíọ̀nìà ni àbí mọ̀tì mílíọ̀nìà ni àbí èèyàn wá nídìílé ọlá bí àwọn ọmọ ọba ẹ̀rọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọba tó jẹ́ pé kò ju aáyán lọ tàbí kò ju ẹ̀fọn yóò mọ gbéra rẹ̀ sókè yẹn tó jẹ́ pé ebi ní ń pa ṣùgbọ́n torí pé tí wọ́n ní ọba wọ́n ti ń pè ní prince ọmọ ọba ọmọ ọba kò ní nǹkan kan ìyá ní jẹun yóò àjọ rẹ lójú yóò rò pé ju gbogbo àwọn èèyàn lọ tó wà lọ tán àwọn èèyàn tẹ̀ tó mọ̀ pé tó bá ti lè tó ń bọ̀ ń bọ̀ èyí ajá pé ọmọ bá ìgbà pa sókè wọ́n sì fi ń ṣe ẹ̀yẹ ní tó wọn mọ̀ tí wọ́n bá wà nídìí ọ̀la àmọ́ rí bẹ́ẹ̀ tàbí ẹ̀ bá já àwọn ọmọ olówó àmọ́ rí bẹ́ẹ̀ èèyàn wá gbọ́dọ̀ jẹ́ kélé yìí kó ṣe kéne kó jẹ́ kéèyàn nígbéraga yóò máa wò pé ta ló tó jẹ́ kóun wá wa nínú rẹ̀ ni ẹ wà eléyìí òun ló máa ń ba ayé obìnrin ní ìjẹ́ tí kì í fi dúró sílé ọkọ ẹ̀yọ̀ kan kò ní lílé ọkọ kò ní yóò máa sá káàkiri ni torí pé yóò wò rẹ̀ kálọ́kọ ẹ̀ ṣe nǹkan kíákíá ní olóhùn ń lọ àmọ́ ẹ̀yà àwọn ọkùnrin tó ń wá òun káàkiri yóò kàn kúrò fún rẹ̀ hmm? nítorí kí nítorí ẹwà ẹwà yẹn ló máa jọ́ lójú gbogbo èèyàn lọ torí náà ẹwà yẹn sì ni a máa ń lọ hmm? gẹ́gẹ́ bí inú ewì Yorùbá tọ́jú ọ̀rẹ́ tọ́jú ìwà rẹ̀ ọ̀rẹ́ mi ọlá a máa ṣí lọ nílé ẹni ẹwà a sì máa ti pa àìsàn dóhun àbùkù hmm, olówó ò ní lè dolo ṣùgbọ́dọ̀ la ṣùgbọ́n ìwà ní múni ní ìdí múni tọ́jú lọ́rọ̀ kan ṣá ó ní ọlá máa ṣí lọ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ilé ọlá lánàá wàláì àmọ̀ wọn lónìí sílé ọlá àfi tí wọ́n bá sọ̀tàn débẹ̀ pé à ah, ilé ìsìn ní ilé ọlá ni àwa tòní òtí ẹ̀ ní mọ̀ rárá hmm, àpẹẹrẹ ní kàrẹ́ báyìí nílùú wa ń bì ilé àkọ́kọ́ tó jẹ́ ilé páànù mo rí ilé yẹn ó ti fẹ́ wó dànù lẹ́gbẹ̀ẹ́ títí bá ah, títí tiẹ̀ ti wá jẹ́ léwu gan nísì títí express kan ṣe ó ti jẹ́ léwu dànù wàlá ìjọ tí mo rí tí wọ́n ní ilé ni wọ́n kọ́kọ́ fi páànù sí nílùú àmúni èèwù ilé àkọ́kọ́ ní ilé ìṣẹ̀lẹ̀ kókò ilé òun ní ìsìn ẹ̀mí ò mọ́ tí ìbáyé pé náwó sí àwọn bàbá tó wà ń bẹ̀ lánàá dà àwọn ọmọ <clears throat> bẹ́ẹ̀ náà ni tí wọ́n bá fi hàn wá pé mọ́tò àkọ́kọ́ tí wọ́n lò nínú ìlú kan rè ọkọ̀ náà dà ní ìsìn àwọn tó gùn lánàá dà hmm? nítorí náà ọlá máa ń ṣí lọlé ẹni ẹwà sì máa ti pa ìsàn tó wọn àbùkù bí èèyàn bá rẹwà táìsàn bá dé nìsín kódà èèyàn tí ẹni mọ̀ pé lẹ́wà rí ó lè ti gbẹ tí wàá rí pẹlẹbẹ ẹ̀kẹ́ rẹ̀ ó ti lè wú oríṣiríṣi nǹkan lè ṣẹlẹ̀ sí ẹ̀yìn ìjàmbá ọkọ̀ lè ṣe oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ nítorí náà ká má jẹ́ kí ẹ kò jẹ́ ká máa aga nínú rẹ̀ òun náà ni alimanzila awẹ òrùtùbà kéèyàn ni wà ní ipò kó mọ̀ pé ipò ọlọ́run ló ń gbé èèyàn sí ọlọ́mọ yí àga ń dì téèyàn bá ti ń lórí àga kó mọ̀ lè lẹ́sẹ̀ ọlọ́run ló ń gbé èèyàn sí nítorí náà nínú rẹ̀ ni kéèyàn lọ́gbọ́n ju àwọn èèyàn lọ ìyẹn náà wà lára bóyá kan torí náà rí ànábì wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam sọ yìí pé wa ma tawada'a ahadun lillahi illa rafa'ahu Allah kò ní rẹra rẹ̀ lẹ̀ nítorí tọ́lọ̀ torí ńgbà míì náà èèyàn máa gbéraga o gbọ́dọ̀ yẹn bá ti wá ronú tọ́lọ́wọ́n ọba hmm, èèyàn kan ra rẹra ni bá sì ti èèyàn ga máa ga

àyàfi pọ́lọ́wọ́n ọba yóò lékún níkẹ́ni nínú iyì àti ìkẹ́ni àti ọlá àtàgbẹ̀dà àti borí wà á máa tàwa dán àádùn lélá ẹnikẹ́ni ò ní tẹrí bá ń torí tọ́lọ́n ìlà àrọ́fà àwòlọ́ àyàfi pọ́lọ́wọ́n ọba yóò gbéga ọlọ́run kò ṣàánú èmi àti ẹ̀yin gbogbo nǹkan tá a sọ yẹn ọlọ́run jẹ́ kó wúlò fún wa láyé ní ní kọ̀rọ̀ sàrà àtijọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ́ bá a ṣe ń gbọ́ yìí jẹ́ ká gbọ́ lágbọ́yé bá a ṣe ń gbọ́ yìí jẹ́ ká gbọ́ lágbọ́ mú lò tá bá ti wá gbọ́ yé tá sì mú lò kọ́lọ́n kó gbà ní ìbáradà fún wa. kò ṣe ní rọrùn fún wa àtàwọn àtàwọn ọmọ wa ọlọ́run dákun jà wà lẹ́yìn lẹ́yìn ànábì àtàwọn àtàwọn ànábì wọn wa ọlọ́run jábá ànábì wọlé ọ̀la bá wole wọlé ọ̀la mọ̀ mọ́ jà wá lẹ́yìn ànábì allahumma rabbana taqabbal minna innaka anta samiul alim وطب علينا يا مولانا إنك أنت تواب رحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد